Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. abiyamọ máa kú ọ̀rọ̀ ọmọ hmm. ẹ̀yin ìyá ẹ̀yin bàbá ẹ̀gbọ́n àti àbúrò àní fojú sunkún ọmọ bẹ́ẹ̀ náà là ní fi ara gbàwé ọmọ ní agbára ṣẹ̀dá èmi ọmọ yín náà ni o ayé ọpẹyọ Dr. Zabby Talk Show. Hmm, èyí tá a fẹ́ tún wò lọ́jọ́ títí òní yìí ta la wá rí dálẹ́bi o ta ni kán fi sí àtìmọ́lé ta ni kó bá wọn ṣe ẹ̀wọ̀n yìí èmi àti yín ní agbára lọ́wọ́ ọlọ́run àmà ní fojú sunkún ọmọ eléyìí ga ó kọjá bẹ́ẹ̀ ibi tí wọ́n bá wa dé rèé ibi tí wọ́n bá wa dé rèé o ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ wípé tẹ́yìn náà bá tún wo eléyìí ẹ̀ ń fi báwo ló ṣe rí lọ́dọ̀ tiyín ojú wo lẹ fi wò ó ẹ fi sínú comment section tàlàjú dálẹ́bi ẹ máa bá wa kálọ ẹ má gbàgbé láti lọ wo àwọn èyí tó kù lórí Dr. Zabby Talk Show lórí ayélujára tàbí kí ẹ tún tàìpò ayé ọpẹ́ yọ ọ àjùlọ tv àwa yìí náà ni ẹyẹ méjì ò kì í jàṣá ní agbára lọ́wọ́ ọlọ́run no going back òun làwa dúró lé lórí kí ọlọ́run kó gbà fún wa kó dẹ̀ fún wa gẹ́gẹ́ bí èrò inú wa ẹ máa bá wa ká lọ. ẹ ẹ ṣe sampo ok ṣe ti rí. gíláàsì ni àbínẹ́ẹ̀tì. kí ló wà lọ́wọ́ ẹ yẹn. ṣe máa ń tu ni àbẹ máa ń bírèkì oya oya oya oya oya ṣẹlẹ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa ṣe ṣẹtiri bẹ́ẹ̀ ṣẹtiri are you are, are you getting me sir ṣẹtiri look at this so so small age. How many years? Eight. ẹ sọ̀rọ̀ sókè. ọmọ ọdún mélòó ni ẹ eight years. okay. kí ló orúkọ ẹ. oya máa ṣe bẹ́ẹ̀ máa ṣe káwò kó scatter eh, ẹ aluminium ẹ so kó tí bẹ́ẹ̀ máa ṣe normal normal. mo dẹ̀ parọ́ fún dáàdi ẹ pé nǹkan sọnù báyìí nǹkan sọnù bíbá yìí but now ẹ eh, èmi tí kí wá lọ́wọ́ mi ni ẹ kó yọ sí normal pieces kó yọ sí normal pieces. àwọn kóòtù tẹ tún náà tẹ́lẹ̀ gbọ́dọ̀ wà. bọ̀ àwọn kóòtù yẹn ò ní kó lára ẹ̀. bó ṣáwọn ilé yóò ló bì ní. bóyá kú báwo lẹ ṣe máa ń kó ẹ̀mí ló lẹ ti wá ní. ẹ̀mí ló lẹ ti wá tẹ́lẹ̀. ẹ̀jọ̀ wá tẹ́lẹ̀ ìwọ àti ẹ̀mí ló lẹ wá lánàá. ẹ̀mí ló lẹ wá lánàá. lẹ wá lánàá. ìwọ àti ọmọ kan ti jọ wá tẹ́lẹ̀. ó jẹ́ mẹ́ta tẹ́ ti wá bí báyìí. kí ilé omi ẹ̀ àti ta ní àárọ̀ ilé gúngún gúngún ta tọ́jú síbẹ̀ ló la fẹ́ kó lánàá. lè fẹ́ gbé lálẹ́ tó fi mú yín. lálẹ́ táìmù lọ́wọ́ alẹ́ ṣé ìhun ní sùn ni wọ́n lọ́hùn ẹ òun ni yóò i don't know what to do o in fact mo ní ma wo but abi. alájà tó wà níbi eh, tọ́dé ẹbí eh, tọ́hún ìsọjú jẹ́ níbi ibi akóredé. ibi akóredé sáàbì lakóredé wà ìyànà àbí yẹsí àbí sango. ní tòsí níbi kíní bẹ́ẹ̀. ibo yẹsí àbí ibo kí lórúkọ bẹ ẹgàn road àbí ẹ. ẹgàn road ẹgàn road eh. alájà yẹn wà lẹ máa ń ta fún ẹ mélòó ló ti tajà fún yín ẹ mélòó ló ti tà fún ojoojúmọ́ lè má tajà fún wọn oṣù wàhálà ṣé máa ta nẹ́ẹ̀tì náà fún àbí alumílíọ̀nù nìkan èló lẹ́ ń ta kílò alumílíọ̀nù. Hmm? one kilo two thousand half kilo one thousand. one kilo two thousand. bẹ́ẹ̀ni. wíńdò mélòó ni ni one kilo. abẹ́rẹ́ ni tí ó lè mú one kilo tó fún one two. ìyẹn bí eléyìí báyìí bẹ́lẹ̀ bẹ́lẹ̀ báyìí máa mú wọn kìlò. máa fún yín two thousand. mọ́mí àdídáde máa ṣẹ̀wọ̀n pẹ̀lẹ́ wo ṣọ́rẹ́ tó ní kinní yìí ẹ tẹ́ bọ́yẹ̀ wà àti wà yín ti pẹ́ ẹ torí wo ẹ tó ní bíldìn yìí àtàbúrò tí tí àbúrò wọn àbẹ̀gbọ́n bá gbọ́ wo mọ́mí àdídáde ẹ máa wo àwọn náà máa lọ ṣẹ̀wọ̀n tiẹ̀ because èjẹ ò tí ṣẹ̀wọ̀n bọ̀ àwọn náà máa lọ ṣẹ̀wọ̀n nítorí pé wọn mójútó ẹ ó ti gbọ́. what uh, eh, well, let us see what you carry ẹ jalè jalè ẹ má fi ṣera yín léṣe. oya oya oya open it. ìwọ ìwọ náà dẹ̀ bá open ẹ̀. yeah, oya yeah, open it. ìwọ ìwọ náà dẹ̀ bá open ẹ̀. ẹ dálẹ̀ tí ó bá ti sẹ́rù ò lé ń bẹ̀ ẹ páàkì ẹ padà kí ló wà ń jẹ́ ẹ̀ wò. ah aluminium who said this one for you. which oga you go uh, pour it down you go call that oga o oga must come here o pour it down ẹ dá sílẹ̀ ẹ̀ dẹ̀ ní kò lè ṣe dálẹ̀ ẹ yọ lẹ́yìn ọkọ̀ dálẹ̀ à ń ṣe fídíò náà iṣẹ́ security la gbà kí láǹfààní tá a ṣe security tẹ́ ẹ̀ ní da nǹkan tó wà ń bẹ̀lẹ̀. èyí ọ̀kadà èyí ní kí yẹn kọ́ bọ́ọ̀lù lórí ọ̀kadà yìí tó gbé yẹn náà. calm down calm down kó má lọ kó fi machine yẹn lẹ̀ bẹ́ẹ̀ just come ẹ fi machine yẹn sí full standing. ṣe rí bọ̀dá mi ẹ wo bí ọmọ ẹjọ́ ẹ wo bí àdàbà wọ́n mẹ́jọ wọn náà wà bí ọ̀rọ̀ fóònù jẹ́ àti ẹ̀yà sáìdì ẹ̀ lóyèsí bọ́bọ́ ẹ̀ ṣe lọ́dún bẹ́ẹ̀ má ti rojọ́ ọ̀pọ̀ jẹ́ ẹ̀yìn ọjọ́ ọ̀rọ̀ bólà yìí náà ó ń gbọ́ràn ẹ̀ dákẹ́ àpèrè ṣí ẹni èpè ń jà ẹni mo ní kó dákẹ́ jẹ́ ẹ̀yìn ọjọ́ ọ̀rọ̀ bólà náà kéèsì tiẹ̀ sẹ́pẹ̀tì ni ìfẹ́ da lórúkọ mọ́ta pàlẹ́ Who sell this one for you? You ah, must to follow you go back the place that you bought this one o. Ah, this one plenty o. Oh. Ẹ tún wo ẹ wo amúlórí ọ̀kadà ni o. Oh. Ẹ ti rí ọlọ́kadà tó ń gbé yìí. Ee, yọ súnáka. Ẹ Iliasu yóò yọ súnáka. Nọ́ọ̀fì ó yà call that ọ̀gá. After you call, you call himself, he will follow you back. Ah, ṣé ọ̀gá dey work for aluminium village ni? Hold on, hold on. Well, we see you together now. We cannot leave you now. Hold on, hold on. If you call, if this boy call Oga, if you call the person that has sold this thing for him, if the person have come and clear him, we will leave two of you. You go go. Don't fear. Don't worry. Oya, oh, call him. Ah, ṣe ti ra lu mílíọ̀nù o ẹ ti rí ó lọ fa àfihàn split ẹ̀ tó dá ogun ẹ ti rí ilé yìí pọ̀ ó dà pé ṣé wọ́n renovate ilé ni ó dà fún renovate àbí ká máa náà renovate ilé ni ẹ ẹ ara ilé náà ti yọ security làwọn àwa ò tí lè sọ pé bẹ́ẹ̀ bọ̀ nǹkan tá a máa sọ náà torí fídíò làwa ń ṣe kẹ́ ń gbọ́ iṣẹ́ wa dẹ̀ làwa ń ṣe bẹ́ẹ̀ bá ṣe ṣe ìsàmà post àmà tó yẹ kán mọ̀ orí ọ̀kadà láti mú un ọ̀kadà yẹn rí àwọn méjèèjì rí o tuntun ṣe ni orí ọ̀kadà láti mú un náà láti dá dúró náà ṣùgbọ́n orí ọ̀kadà láti mú un títì iṣẹ́ ara pààtì iṣẹ́ wa nìyẹn ṣe ń gbọ́ bọ̀bọ̀ má ti stop mo ṣe fídíò lọ́wọ́ o iṣẹ́ ń ta ẹ wá padà ó yà ọmọ àpòyẹ padà wá wá wá clear ara ẹ ẹ rí ó sọ pé ọkọ̀ ló ta fún òun ó yà call the person now wọ́n lọ ee eh, eh, ó yá kọ́dà ọ̀gá a máa tẹ̀lé bọ̀bọ̀ yìí débẹ̀ o ẹ sá. ètò ti eléyìí sí ti wà yìí wà wà lọ tó ti rà ẹ tó fún ẹ láti kàdé ọgẹ́ wà lọ́wọ́ ẹ wà lọ́wọ́ láti kàdé. ẹ ti gba id card ẹ id card ẹ. ẹ tó tà fún ẹ olùpèsè ẹ tó tà fún ẹ ìgbésùn ìbá àfọyín.

Hey, ẹ má gbélé yìí lọ o. You hold on, you go and sit down. Ẹlẹgbẹ́ tó tà fún yẹn wá. This one yesterday, Oga with the, uh, ah. the genetic. Don't worry, don't worry. Ó yá, ó yá, hey come. Ẹlẹgbẹ́ kàdà mí títì, ẹlẹgbẹ́ kàdà mí títì. Ẹ títì, hey go back, go and sit down, go and sit down. Hey bọ́bọ́, ẹnikẹ́lẹ́ ìjókòó síbẹ̀ yẹn tọ́ bá gbẹ́ nìyẹn dé kẹ́nìyẹn wá clear wọn. Ah, eléyìí lọ fà wẹ́ rí pélé méjì ní eléyìí ò ń ṣe inú ilé kan torí wọn lè lo alumíníọ̀n kọ́lọ̀dì méjì sí ilé kan ìsídà kó jẹ́ pẹ́ ní igan kọ́lọ̀ ń fi wálé wọn kó jẹ́ àwọn tó máa lọ yọ yẹn ni kọ́lọ̀ ń fi wálé wọn lọ ah, ó máa mú wa débi tó ti yọ. Ah, eléyìí ìjọba gbọ́dọ̀ rí sẹ́ẹ̀ ajé gbogbo olú gbọ́dọ̀ rí gbogbo àgbáyé gbọ́dọ̀ rí ó yá yá call that person you no need to call again sef Oh yeah, they don't bring machine. Oh yeah. Um, kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.